Kí ni mo tún mú wá fún wa lónìí? Òun ni ọṣẹ aṣínà kíákíá, ọṣẹ aṣínà kíákíá. Ẹ subscribe sórí YouTube channel wa kẹ́ view àwọn fídíòs wa kẹ́ lè máa rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi tàbí mú bọ́ta àdúrà wò gbà. Iṣẹ́ yìí wà òkè, iṣẹ́ tó dára ni ta bá gbìyànjú ta ṣe pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run ṣíná fún wa. Kí ni tẹ́ mi wá? Ǹkan kékeré náà ni tí ó ju ǹkan méjì lọ àkọ́kọ́ ẹ bá mi wá ìgbálẹ̀ ọwọ̀ ta fi ń gbálẹ̀ inú ilé èyí ta ti ń lò ló dáa jù ta ti fi ń gbálẹ̀ èyí ta ti fi ń gbálẹ̀ ló dáa jù fún iṣẹ́ ta fẹ́ fi ṣe yìí ẹ bá mi wá kóró ṣúgà méje fọ́kùnrin ṣúgà oníkóró st louis ṣúgà yẹn ni o ẹja wa méje fóbìnrin ẹja wa mẹ́sàn-án fọ́kùnrin orógbó méje fóbìnrin orógbó mẹ́sàn-án fọ́kùnrin. Báwo la ṣe ṣe, báwo la ṣe ṣe iṣẹ́ yìí? Òun ni wípé ẹja mú ṣúgà oníkóró kan, orógbó kan, ẹja gun papọ̀, ká pòó lọ́ṣẹ. Bá ṣe ṣe, bá ṣe ṣe tí ó fi pé iye ta bá fẹ́ lò nìyẹn. Ìwọ obìnrin méje ló ṣe titi ẹ sí, ọkùnrin ó ṣe ti ẹ sí mẹ́sàn-án. Tí a bá ti wá gún ṣúgà oníkóró kan, orógbó kan, ẹja pòó lọ́ṣẹ. Orí ìgbálẹ̀ yìí láti wẹ̀ o. Ìgbálẹ̀ ta tí ń lò nínú ilé ta ti fi ń gbálẹ̀ ni o. O ò lè lo ìgbálẹ̀ tuntun o. Ẹ já dúró sórí ìgbálẹ̀ yìí, ẹ jẹ́ ká wẹ ọṣẹ náà lórí ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ já wẹ̀. Téye ọjọ́ ta fẹ́ fi wẹ̀ kó tó pé, ara ràánú Ọlọ́run. Ọlọ́run ó ṣí fún wa pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ subscribe sórí YouTube channel wa kí lè wo ọ̀pọ̀lọpọ̀ fídíòs wa mí ta bá ń gbé bọ́ta. A ní ṣàṣetì o. Ọlọ́run bá fi gbìyànjú sí gbogbo ohun tí à ń ṣe. A ṣe lásán.